فصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفف ولو وبالا نجله عن ترويكاتي جفال فاوى قلوا فاوى قلوا شكاوى aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfìdọ́lọ́n kún bá nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ ìjọlọ́wọ́ bá kúsànú àwa náà tàwọn òbí wa tàwọn alfáwa tàwọn ọ̀gá wa gbogbo àwa jùmọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọ bí àti lágbàlagbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kú láì tàlùkìyàmà kíra ta fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwọ́rọ̀ ọjọ́ ni tí ìmáàmù Buhari ti kọ́ àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sí sílám láti máa kọ́ àǹkọ́ ẹ̀sìn wa ẹ̀kọ́ tí à ń kọ́ lọ́wọ́ ní kìtàbù doyon àdá doyon àlàyé nípa kí ẹ máa di gbèsè kọ́ ara ní àti gbèsè náà kọ́ lọ́sì fún sa ọlọ́ọ̀bà ń bẹ̀ nípa gbogbo gbèsè àjẹ fún ọlọ́ọ̀bà láti rọrùn fún ọlọ́ọ̀bà ọlá Qur'anul Karim ìmáàmù Buhari ọmọ kẹ́kọ̀ọ́ محدث نوني lẹ́yìn ọ̀tọ́ jẹ́ fàkìlì ọdún èyí lè bá jẹ́ fàkìlì fún bá mí tí ọmọ wa wọn àfún ní hadith jáde pé tó ọ̀rọ̀ olè gbọ́ lálò ó jẹ́ mọ̀ hadith gómi tó kọ́ dí síjú àmá kò ní sí fàkìlì tí kí wòye ń bẹ̀ àmá torí ìmáàmù Málìkì ìmáàmù Shafi'i ìmáàmù Ahmad bin Hanbal gbogbo wọn jẹ́ àfá ìmáàmù Bukhari gbogbo wọn fukahawu ni wọn wọ́fà sọ́kìtì tí imam Bukhari bá fún ẹni àdìsọ̀rẹ́ mu wa ó ti gbọ́yé ibẹ̀ ló ń jáde wọn bí sheikh mahmoud abubakar gómìnà rahima olùwà ọlọ́ọ̀kú wa tẹ̀ báwo ti sírí rẹ̀ mọ́rọ́dì al-Qur'an ila quran ní suratu Taha suratu sọ́rọ̀ báwo yóò wà àwọn ẹ̀kọ́ ràìsí tó wà nù bìrìsì ràìsì tó wà nù síkà inú sọ́rọ̀ rẹ̀ kàyó tawhidi ne ìtàbáyì muhammadu ne wọ́n ti báyìí fún yí tí ó wà wọ́n ti sílẹ̀kùn yẹn fún ìwọ ní máa gbọ́gbọ́ ibùgbò tó wà ń bẹ̀ẹ̀ ó dé wà balance ní síra máa ń kẹ́ gbogbo wọn. wọ́n yóò wá máa sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ jáde bẹ̀rẹ̀ yìí قل كتاب الاستقراض وعداء الديون وحجر التفليس قل كتاب الاستقراض باب كما قالون بكما ينكا وعداء الديون بكما تبذي بكما في الجبو بكما الشوط دولين تفليسي بقوا على اسم مخارفين يقولون بواكه باب ولا كسنو كتاب يفكر عيني 2396 باب إذا قضى أو جالس في الدين تمر بالتمر أو غيره باب إذا قضى أو جالس في الدين تمر بالتمر أو غيره باب كين بقى اسمه بسي àbí níbi gbèsè àbí ó fi sí pààrọ̀ pé ìpínlẹ̀ yìí ó gbèsè tí wọ́n gbà ń gbàjọ sí ibi gbé tó wọ́ọ̀tì nínú ẹrù mi gẹ́gẹ́ ló sì bí nínú àbí nǹkan mi náà àyè tí a bá fẹ́ sí fún wa nìyẹn bọ́lá ti dàbí two thousand seven hundred ninety six حدثنا إبراهيم بن منذر حدثنا أنس عن هشام عن وهب بن كيسان عن جابر بن عبد الله رضي الله عنهما أنه أخبره أن أباه توفي أخبرت أن جابر بن عبد الله يفنرون في لديكم ثلاثي ولما جابر لبار ثلاثي بن أهد سبق عليه ثلاثين وفقا برجل من اليهود إلى فلسوا كسي من وعوى دبنوه ìṣẹ́ nínú àwọn yahood tó jẹ́ gbọ́ntàn ní ìṣẹ́ àwọn nínú àpò àpò àpò fàtàzára jábẹ̀ ìdínà jábẹ̀ nípa arákùnjákùn tó ti gbọ́ bí jọ ní kiri gbèsè kiri báyìí ṣe sùúrù fún mi dìgbà báyìí kí n bá a fẹ́ fún wọn sábà yanzu ọmọ kọ̀lára o àti فكلم جابر رسول الله رسول الله صلى الله عليه وسلم ليشفع له إليه شلون يا جبل جريك أنا بيرك وهي أنا جني يعني وصا كتي سلوا وانيزي كن تفهم فجاء رسول الله صلى الله عليه وسلم وكلم اليهودي يعود تمر النحل هي فجده بعد ما رجع رسول الله صلى الله عليه وسلم أو فاء ثلاثين وسقا ni ìṣẹ́lẹ̀ ọba agbára ìdárakùnrin ìpìtò gáàbì ní abọ́n bẹ̀rẹ̀ nípa dẹ́bìnù tẹ́tí wọ́pàá rẹ̀ jẹ́ ọ́ yahudi ọbakọ̀ fa'áwọ̀fà sàlàfínà wọ́sùkà tí ó kọ́ عشر وسكا الله سبحانه وتعالى واسي نلو فتنا جابر ما تركني كدابا او عفوني بجنو سمرا كاتل وسكا يقوى في سبنتين وسكا جار جابر الى رسول وجاء جابر رسول الله صلى الله عليه وسلم وغيره الذي كان سيدنا جابر ولبابي صلى الله عليه وسلم هو فني يرون تدلي وجد او يصلي العصر وبا يمكن عصر له لما انصرف اخبره بالصبر وقال قريب وتواف الله كلهم تصفوا عليه اساسا او يهودي فقال أخبر ذلك ابن خطاب رضي الله عنه طبعا اللي يصور توصيف مين ولسك عمر بن الخطاب رضي الله عنه ذهب جابر إلى عمر سيدنا جابر إلى عمر أخبره أخوه فقال له عمر قد علمت حين مشى فيها رسول الله صلى الله عليه وسلم يبركن بين فيها قلت ما قال لي كم كان النوق سيدنا محمد محيي النبي صلى الله عليه وسلم يبارك يهود كبار ويوامي نوكوه ويوامي نوكو أو جابر كنا مغوا سوالي فمو وانا متما النبي كبير نوكو مكوي النبي كبير بكات نوكو يعني متما اسكاتي جانا تراك من أبا أبا تي أبا تقول أبا وانسا وفقي وفقا تيكي يفون متما فلو سمون تيكا أسرع mo ìjọ kò fún ọ mo bẹ ní o wà kó bọ gbogbo ìbámu ti di ìbílẹ wọn ni mísìmà àlóǹtu mísìmà ìjọba àkàtọọb حين مشى فيها رسول الله صلى الله عليه وسلم يباركن فيها wọ́n ti mọ̀ tí máa kí ẹlẹ́yìn yẹn nínú ọgbọ́ akọrin mọ̀ ní wọ́n láàyè ọlọ́run wọ́n ti gbé ọlọ́run sọ̀rọ̀ nípa sí mẹ́ ọlọ́run mọ̀ sọ̀rọ̀ nípa sí mẹ́ ẹ̀dùn kan sí wa náà lọ́ọ̀bà kánú wọn lọ́ọ̀bà. báàbù mọ̀lẹ́sà áàzọ́ nínú ẹ̀dẹ́yìn báàbọ̀ ẹni tí wọ́n wà sàrọ́dọ̀ ọlọ́ọ̀bá kó là ń kún bìbìsì ọlọ́ọ̀bá gbogbo ara wà sàrọ́dọ̀ ọlọ́ọ̀bá kó là ń kún bìbìsì ọlọ́ọ̀bá bìbìsì fún ọlọ́ọ̀bá gbogbo ìdájọ́ já sí ọlọ́ọ̀bá àti 2397 wà á dábàá Ismail mú máa sì fi jìnnì gan ọlọ́ọ̀bá kò fẹ́ jìnnì tí máa ń sàdúrà ọlọ́ọ̀bá kó já sí ọlọ́ọ̀bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ kọ́nà mi wá ní wọ́n ní ọlọ́run làwọn bí gbèsè ọlọ́run bá gbèsè gbèsè dáa jẹjẹ àkàn bẹ́ẹ̀ ni àmì yóò kilẹ̀ pé àmì. Ah. àbí lọ́kọ̀ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ abọ́jà kìí sí ilé kọ́nà bá wà ní báàbí wọ́n ní ọ̀pọ̀ àtàgbè ọlọ́jà àtàgbè àmì yẹn yóò kilẹ̀ àmì. ọ̀pọ̀ gbọ́gbọ́ jùlọ jùlọ ń gbúdà mí oyọ ọlọ́mọ méjì ọlọ́mọ ìtajà gbèsè ọlọ́wà tó bá sàn gbèsè ọlọ́wà náà báàbù mani sàádà mi àdẹ́yìn báàbù ẹni tí wọ́n ti gbọ́ ọlọ́wà kọ́lọ́ ńlá ń kún gbèsè 2397 àdọ́tánà Ismail nínú tó yẹ wo báàbù yìí báàbù mani sàádà which means ìdánbù wọn gbé àdìsẹ́lẹ́ka yóò kí ẹ máa wá sọ̀rọ̀ dọ̀ ọlọ́ọ̀bà kò tún bí gbèsè ó ti kọ́ alẹ́kọ̀ọ́ tó wà nù àdéhùn ó fọ́n kò tí kìlà àdéhùn ni pẹ̀lú ẹni ó fún àdéhùn ní sọ́kù tí ó dáhùn yẹn láàmú ó lè fi ń tí sọ ẹ̀dọ̀ fún láti fún ọ̀rọ̀ yẹn kí wọ́n lọ́mọ sọ̀rọ̀ nù. حدثنا إسماعيل قال حدثني أخي عن سليمان عن محمد بن عبد عتيق عن ابن شهاب عن عروة أن عائشة رضي الله عنها أخبرته سيدنا عروة أن نبي مما مواسيد عائشة رضي الله عنها يروي أن الرسول صلى الله عليه وسلم كان يدخل في الصلاة كان سيدنا ما سببائك ويقول اللهم إني أخذ من المأسن اللهم صلي يكون بالدعاء كنا ما دفي بنتوم لما دفي مصلي يكون ومن مغرمة ọlọ́run nínú mọ́gàrán ọlọ́run gbogbo gbèsè àgbàgà gbèsè ọlọ́run gbèsè jẹ́ kúlẹ̀ ọlọ́run ọba ọ̀kadà ọkọ̀ àìlú ẹ̀sìn kan wá bí lọ́rẹ̀ pé ma akthar ma sa'ir ya rasulullah min al-mugran bí ọmọ ẹgbẹ́ lọ́kọ̀lọ́kọ̀ tó ń láàkó bí wàhálà gbèsè قال إن رجل إذا رجل بعدث وكذب àwọn arákùn àmọ́bìnú dúdú mẹ́rin tí wọ́n dìbò sí bá sọ bí ní ìkúrọ́ ìdá àbúrí ma àdọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n á dọ̀bọ̀ àkàndọ́sà wọ́n sàdùn yọ́yẹ̀ wọ́n sàdùn yọ́yẹ̀ ó di wa ẹ̀fì kan wọn létí owó yóò ní wọ́n ní pẹ̀lú ògbọ́lọ́ ọba níparí oṣù mọ́ta ẹ̀ẹ̀kan bá ní ìmìsí ní ìmìsí ní òun ó bẹ̀jẹ̀ ni ọmọdé àbúrò ìṣòwò ti máa fi ẹ́kọ́ bí fọ́ ọ̀pá lórí ìṣòwò kò sí ìṣòwò lọ ní ìsìn èyí náà kò gba àwùjọ bí ó lè gba àdúgbò mi jẹ́ mo ò fi pẹ́ńsì fún adákùn ẹ ti sùúrù yóò wa ní ọlọ́wọ́ ọba òní káwọn yẹn máa lè kókó bí ọ̀rọ̀ gbèsè ní ìsìn pé nínú tí jíjúmọ̀ kú sí ẹni gbèsè jíjúmọ̀ ti jẹ́ ọ̀ràn yẹn tó ìfọ́jọ gbèsè tí ìgbà lọ júmọ̀ kìí ṣe kókó gbèsè wọ́n kí báyìí rò عن النبي صلى الله عليه وسلم قال من ترك مالا فلوارثيه ẹni tó bá fowó lẹ̀ tó bá kú fowó lẹ̀ tó fi dúkìá lẹ̀ àwọn ọmọ rẹ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ọkọ rẹ̀ àwọn tó jogún nù mùsàlákà lẹ́nu sọ ilé ìnà láti gbèsè ilẹ̀ ìwà bá wa wà lásà ìbẹ̀rẹ̀ ìsìlámù nígbà tí àwọn mùsùlùmí lówó lọ́tán gbèsè mùsùlùmí ti gbèsè àwọn olùbá níbi ìsìlámù nínú gbèsè náà ló ti sanwó yẹn fún ó di ọ̀ àwọn ọmọ ọmọ ni bá sí kálà gbèsè ní àbúrò àwọn ọmọ alẹ̀ kí ìṣẹ́jú mọ̀ mójútó wọn ìsìlám ní mọ̀ mójútó wọn ìdí ìsìmọ́lágbó ìsìlám ní ìsìnú kọ́lọ̀ ọba kó sàmì ní kọ́kọ́ wa kọ́lọ̀ ní ọdẹ máa ṣe ẹbí ni o yatiman za makaraba aw miskinan za makaraba yatiman za makaraba ẹbí tó bá súnmọ́ wa ẹni tó máa tóbi wọn aw miskinan za makaraba àbí tó kẹlẹ́ ẹ ah, ó dílé wa ọlọ́ọ̀bà bọ́ta fún wa ṣe ọlọ́ọ̀bà gbogbo tí èèyàn ṣe náà ni kí n fi rà ní ọlọ́ọ̀bà ó dílé wa ọlọ́ọ̀bà dábàá ní ẹ̀ka rí ọlọ́ọ̀bà ilé ìmọ̀ wọn ti fi kàkẹ́ lápò ló ń gbọ́ wọn lọ sókè wa ló wà lálẹ́ àná èmi gbọ́ wa kí wọ́n bèèrè ìpínlẹ̀ àná nǹkó yóò ju wa láàárọ̀ yìí lọ́ọ̀bà gba fifty million fún ó ló ń gbọ́ wọn lọ sí twitter wọ́n ti àgbà wọn three thousand owó oògùn àti owó ọsibítà kò sí ọlọ́pàá náà mo ní kọ́ yá owó kò fi gbà á tó bá di magbèrè sí iṣẹ́ àgbàlagbà kọ́ wa ibi ti kíkà bẹ̀rẹ̀ yóò wà láàárọ̀ kúrò kó náà. حدثنا عبد الله بن محمد حدثنا أبو عامر حدثنا فليك عن هلال ابن علي عن عبد الرحمن ابن عبد عمره عن عبد هريره رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال سيدنا أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم من من مؤمن إلا وأنا أولى به في الدنيا والآخرة أن عندك مؤمنين أكيد جنب سماجو لا يأكل القيامة اكرهوا إن شئتم تبوه لكعايا القرآن الواقع النبي أولى بالمؤمنين من أنفسهم النبي سلام لكي لا دعا مؤمنين وجد ميارا ولو فإما مؤمن مات وترك مالا فليرثوه أصبته من كانوا إذ وعا كفا في ذكر عليه أو يبدي تسمى يكون جمعي من كان دينا عندما في بسيله أو ضياعا ما ويرني كل سنة ما ويرني فلياتيني فأنا أو مولاه فيقوم أبمي بما مجتوان ما مجتوان لون جوانا ليشي يروبا ما تقول ما واتما جاء أو موروكا كلهم جالي دفي كلهم على مجتوان ودي وقال مجتوان دادا كلهم باك فاشين ورن فمالوبا قالوا باين صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Hum. Hmm. abẹ́jọ wo òkú ara wọn ni kó mú gbé ojú àmì òkú lẹ́gẹ̀lẹ́ nígbà máa kó fi kààrọ̀ ó ní wọ̀gbọ̀n ó di eyín àwọn ni wọ́n wá fà rẹ̀ fún náà òun ni kúkú àmì òkú yẹn kò lè tó wò ó ní tí náà mú bùrọ̀kàtà wá ní àti ẹ̀mí kiri ní oko yẹn wọ́n mọ̀ fún àbúkọ̀ wọ ní oko yẹn wọ́n ti ní àwọn yorùbá pé nígbàtí ó dìrìn àjò ìfẹ́ òmìniraj nípa òyìn náà lè kí ó wá rẹ́nì kẹjọ wá kí wọ́n wá ní ìta ilé yìí ó ní àlùbáríkà mi àdé kí hàn bọ́lá lè kí ọ̀rọ̀ ní kàbíyèsí ó rí aláyè sí ìdè bọ́lá abdulrasheed agbègbè abdulrasheed kàbíyèsí bọ́lá mọ́lẹ́bí lè kà àmọ́ agbọ́rí mọ̀ ẹ̀dùn gbọ́rí mi wọ́n ní wọ́n ní ẹni ẹgbẹ́ lókì oníwà fihàn tó ayé máa ra albarka ni ayé máa ra albarka ni ó rí albarka lọ́gbẹ̀ẹ́ albarka albarka orí àjẹjẹ tán orí tí kò ní tán ó rí ìgbẹ́ kiri ni ọlọ́pàá kà sí pọ̀ kí wàá di tó pọ̀ ọ̀rọ̀ ti fi ayé kọ̀ọ̀kan wa. wọ́n á rí kí mo sẹ́rà ń tẹ̀lé. nígbà tí ìjọ mi là á fi ẹ̀rù àwọn ń ló béèrè rẹ̀ báyìí kíkọ́ ni tó yà ní two million naira nísìn tó bá ní màá gba two million one hundred bẹ̀rẹ̀ àmọ́ wá lọ two million iṣẹ́ wọ́n wá ní kó béèrè gan-an wọ́n wá dé wá kan tó bìlò mìíràn nì wọ́n tó wá fún wá mílíọ̀n kù bí èsì rìbá obìnrin ilé ìwé ẹ̀bùn ni ó di èwà wọ́n rà lẹ́bí ilé àṣàlọ́ làṣàlọ́ ó yà ràn fún mi lọ́wọ́ yàn yàn fún mi bí méjì nígbà tó yẹ ó dé tó ń bẹ ràn fún mi yàn ah, mi wá rí bí ni lẹ́bí ilé ẹ̀fún ó ní ni kò sábòrò bẹ́ẹ̀ fún mi ràn fún mi bí ó ti máa ló 80,000 alùmí ní 300,000 àyíbẹ̀ ẹ̀kọ́ ni náà eh, oníbèrè tó fi ìbéèrè ránṣẹ́ nípa àwẹ̀ tó ń rí nínú Ramadan látàrí ọ̀sà wá ní ìdáhùn ká dáhùn pé fún bá fẹ́ san àwọn àwẹ̀ yìí padà pẹ̀lú pé kò fún èèyàn ló jẹjẹ fún ọjọ́ tó ń fi létí àwẹ̀ pé kí ẹnìkan lòun máa fún lóúnjẹ yẹn jẹ tó wà tó ti san àwọn ẹ̀kọ́ mi ti yẹn sani àbí gbogbo ẹni tó bá ti rí lòun máa fún ní oúnjẹ jẹ fún ìṣẹ́ nìkan tó lòun máa fún ní. Gbèdé òǹkà ọ̀tọ́mìs gbèdé yẹn tó fún yẹn àbí ẹnìkan bá fún gbèdé ọjọ́ tó fún yẹn. Ó di ọjọ́ tó fẹ́ tó ń gbàwẹ̀ ní kò tó bá fún yẹn máa sánú àwẹ̀ gbogbo ẹni tí ń káwẹ̀ ló fún títí àgbàládà ààwẹ̀ ni ẹni ń sáré tí a bá nù ní kó sáré kó kó kó káwẹ̀ padà àmọ́ kó yẹ bá àríyá dáwọ̀ yẹn bá níbi Muhammad sallallahu alaihi wa sallam ó ń bá fún aláwẹ̀ ló jẹjẹ òun náà gbàládà ààwẹ̀ tó gbà yẹn la fi kó fúlà yìí ní oúnjẹ ti dédé mísìn ìdílé yóò fún ayé ẹni tó bá fẹ́ fún kàgbẹ́fẹ́ nìkan ni ẹ̀. ìrírí tó wá bá fi ṣèkéjì náà ni pé nígbà tá a ti nínú Ramadan mọ́ báyìí ipe ṣé ẹ̀mẹ́ta ni wọ́n mọ̀ fún àwọn èèyàn ló ń jẹjẹ lóòótọ́ ni àbí ẹ̀ka náà. ara ọ̀ ẹ̀ka náà ló ń jẹ sínú náà nìkan nígbà tá a ti ní Ramadan yẹn kó fún aláìní ló ń jẹ nínú ẹ̀ka wọ́n fún yẹn mẹ́ta náà ayé kéré bíkà nìyẹn wọ́n fún yẹn mẹ́ta náà lẹ́mẹ̀ta mọ́ ó di àwọn tí wọ́n ẹrú ọlọ́ọ̀bá ni wọ́n wọ́n sọ pé ẹrú ọlọ́ọ̀bá kan dúró ní ìsopọ̀ àìpé wọn kò bá sílẹ̀ sàn rè ààrẹ ti wòlíì mà lọ́dọ̀ rẹ̀ ni ìlú fọ́ ló ń jẹjẹ ma wọ́n ní ah, ah, ẹyẹ jẹ́ ni ó ní à ah, wọ́n ti di six years ní kí wọ́n gbà níbi ìdáwọ́dà tí wọ́n gbà lónìí so onílọ́gbọ́n tó ń gbà wẹ̀ ká má bínú tó sọ̀rọ̀ six years young sixty years ó ti thirty something years bíi nígbàwẹ̀ yẹn ni I was surprised ah ọ̀rẹ́ lọ́rọ̀ kan bẹ́ o ọmọ yẹn wà jẹ́ náà fún ọdún kan náà wà jẹ́ náà ọmọ ti lẹ́jọ́ àfà la ilaha illallah wọ́n kó ìlú 20 láti rọ̀ Oúnjẹ òjò. Oúnjẹ òjò wá fún ọjọ́ bí kó dáná wá fún ọjọ́ wá fún ọjọ́ tó bá mú. Ó bá mú. Ó bá mú. Ó bá mú sí dédé. Tó bá di pé ó bá di pé gbèdé òǹkà yẹn. Ó di yé? Nà. Wa alaikumus salam àbẹ̀là. Ẹni ní ọ̀rọ̀

òye tí wọ́n ní àwẹ̀ àràmùlá nínú àgbà eléyìí ọ̀ràn yẹn lẹ́yìn eléyìí gbádùn oúnjẹ ni ìlànà eléyìí àwẹ̀ súnà ló ń sọ pa rẹ̀ ó di yé wallahu ta'ala alam náà. wa alaikum salaam bìlẹ̀. ní àgbàdo nípa ẹ̀ pé ọ̀rọ̀ tẹ̀lé ìlẹ̀ àjẹlá àyà rẹ̀ ni. ní ìgbà òkúta àwọn àìsàn tó kọ̀ nínú ìgbà ìgbèrú wọn ṣọ́. Lọ́dún ìgbà òkè ìmúlò kàbí ìgbó. Yá yọ ọ̀nà sẹ́yìn. Lọ́dún ìgbà òkè ìmúlò. لا آيات. إلا ربك يعلم أنك تقوم على ذلك الإنسان بالشر والإلا والطريقة من جل وعلا. الله جل وعلا والنهار عن مكة. حتى بعدهم بعد لما جاء àwọn tí ẹbí náà máa sọ fún ìyẹ̀dùn káwọn àkàrà yóò sọ fún ẹ̀sìn ìbẹ̀rẹ̀ láǹkà fúnra ẹ̀kẹ́ ìdáwọ́sọ sí ní ọ̀dọ̀ náà hmm. àwọn ilé ìná kọ nípa tí ní àwọn tó lè sọ fún ìgbèrè ọlọ́run ìgbà máa ń pa ọ̀pá ní ọ̀pẹ̀ ní àlùmáàrún tó lẹ́wà tí ìbá ń ti ìgbọ́dọ̀ náà wọ́n bẹ wọ́n àti àlùmáàrún sọ̀rọ̀ táwọn èèyàn ní ọ̀dọ̀ kí ni kò lẹ́wà bẹ náà so àwọn tí ó sọ fún àwọn bí aláwọ̀ nǹkan kan sọ́kẹ́ dàda fi ní ọgbà dàda ìpàdé. ní ẹ̀sìn ìṣẹ́ra wọn ẹni ìyá mi bẹ̀rẹ̀ wọn bá mùsùlùmí kọ́ bẹ́ẹ̀ mùsùlùmí ayé fún bẹ̀rẹ̀ wọn bá burú ń bẹ̀ ọlọ́run wọn ní ti àbí ẹ̀kọ́ ni àmẹ́lẹ́ aláwọ̀ làwọn ń bè pé òrùmìlẹ̀ àrùnmìlẹ̀ àbílẹ̀ òrùmìlẹ̀ àbílẹ̀ kan ni wọ́n ń kìí wọn ilé ẹ̀wùsà ara wọn bó kílẹ̀ kìlẹ̀ lẹ́yìn kò sábúrú ń bẹ̀ kí ẹ̀ sọ́kẹ́ àgájì sí ẹ̀rọ àgbàmbẹ̀ náà ọba adébí Muhammad sallam òun ló dáa jùlọ gbogbo ẹ̀ lálọ gbogbo wa ẹ̀ lálọ níbi kan bẹ̀rẹ̀ ọba níbi ẹni tó tó pè ó tó bá wí tó ló pè ó ń wí tán tó bá parí ẹ̀ kó tọrọ adáwọ̀ sílà fún un ẹni tó tọrọ adáwọ̀ sílà fún un òun ó sì fún ìtọ́jú mi àlùkìyàmà kí ẹni bí dẹ́wà o àdúrà ọ̀nà àdúrà kan sọ pé aláwọ̀ kọ́ra máa bèèrè dáwọ̀ sí tá a máa kí ẹ̀wà aládùúgbà kí ẹ̀wà aládùúgbà kí àmọ́lẹ́bí ní gbogbo ọjọ́ kan tí wọ́n pèrò tó bá wí tó ń pèrò ń wí lẹ́yìn náà kọ́wá sí àtàlátà sálẹ̀ Muhammad sallam lẹ́yìn náà kọ́wá tọrọ àgbà wọ̀ sí ẹ̀kùn rí ààyè kan tọ́lọ̀ kó jù ìkà ó sì fi kùn ló dẹrù ọ̀rọ̀ ọ̀bà náà ó ti hàlà tó lọ́kọ̀ ṣẹfọ́ àti yóò mọ̀rọ̀ kìyàmà àlẹ́bí ló dùn àti ìkà ó ti yóò mọ̀rọ̀ kìyàmà ó bí wa lẹ́yìn náà Umar bin Khattab radiyallahu anhu ọ lè dájú pé mo tún lọ sí umra ni ya akhi la tansana fi du'a yani to bad makka ni di wa bi àdúà rẹ̀ ba ta bi o di o bela du'a o ta wọn ko mo ba ko mi bi ko du o du belo lo ba ara o o ni ifi ifi tawasul àti para lo ma yeyan nínú iṣẹ́ yẹn ìsàbùrù mbẹ o di lẹ́yìn náà ti ti ra àdọ̀rọ̀ àti rọ́dà mi tẹ́lẹ̀ ọ̀la pé ọlọ́ọ̀ba tẹ́lẹ̀ tí mo báyìí lọ́wọ́ mi mọ̀ sọ́wọ́ ẹ̀fọ́ lákòó kánú rẹ̀ ọlọ́ọ̀ba mọ̀lẹ́kà ló lẹ́yìn rẹ̀ ní ìmọ̀ sí ámì ọlọ́run bíi àbùkù àti ẹ̀ náà ámì ọlọ́run àdúrà fún yàn kó tẹ̀ sí ìyàn gan kí kó tẹ̀ ámì òkú bá ti àdúrà ọgbà ah, oh, ẹ̀rí ẹ̀dọ̀ ah, ọ̀dẹ́ yẹn èmi mọ̀lẹ́kẹ́ yóò máa tọ́jú àfún wọn ó díye wà oye ní ọgbọ́n dáhùn bí rẹ̀ bí bí mi dáhùn ẹ̀mí ọmọ ó díye kí ẹ bẹ́ẹ̀ kó o ṣàdúrà kó mẹ́. wọ́n á rí kó o sábà ń bìlà. ìṣòro ẹ̀rí dájú pé torí àná kò sí kò sí ẹ̀rí pé bí ànábì lọ àwọn bídí àwọn máa sọ̀rọ̀ yẹn ó di tí wọ́n bá ní nítorí ẹ̀dẹ́ ènìyàn lọ́nà fi dárí ayé a lè wọlé fún wọn. Ọlọ́run sọ̀rọ̀ bàkà wọ́n lẹ́bi kárakára kúmọ́ sí àbẹ̀jẹ̀mí àá ọlọ́run náà lọ́gbọ́n tó gbogbo nǹkan tó retí nínú ah, àdìsí kan àdìsí kúrò lẹ́bi ní ibùdó adam ẹ̀mẹ́rẹ́ adam àdìsí kúrò sí ọwọ́ nù ọ̀sọ́lù sí ọjọ́ ìgbà ìjà yìí mo ti kà ń bẹ̀rẹ̀ ní ibùdó adam ìgbìmọ̀ lẹ́bi adam kàtàkùn ilẹ̀ ajẹ́lẹ̀ yìí sọ́dà àti àp mo bá wọ àníbi adam àníbi adam tó ti dọ́lọ́ àti àp gbogbo nǹkan tó rí wọn nígbà ń torí tiẹ̀ ni wàhálà àti ìgbà ara ìlà mọ̀ wọ́n náà lóní gbogbo nǹkan tá a rí kí ọ̀tá náà dànù ọjọ́ èyí wọ́n lù diabetes ní ọ̀gá wa fine and good àwọn tí wọ́n ti lọ́lọ́run ti dáyé lẹ́yìn ọ̀rọ̀ àwọn bí dáa rẹ̀ ọlọ́run dáyé ayé kálẹ̀ bíi ìdọ́kì fún gbogbo pé àkàlàkùkù ìbẹ̀lẹ̀ kálà àtìlà àti jíjẹ̀ kúndùsì ni ìjàmbá adam ìyẹn mọ̀lẹ́dẹ̀ àkàlàkùkù àjẹlì mọ́jẹ́ ń tètè mi ni طلع مشري وخلقت كل شيء لأجلك وانا ببنك اونيوس ابوك وانت شكواني استاذ لا كان سلا ينقا وكفوا قالتكم ni wọ́n sọ́lá ìfẹ́ wọn pa graves òkú ìbọ́lọ̀ wọ́n ní àwọn tó wà ní niger long wọ́n di àǹfààní yìí ní ìgbà tó ti kó ó ní àwọn tó wà nínú ìgbẹ́ lọ tó jìnnà sí odò yẹn ló ń di àǹfààní yẹn àbákan fún náà lọ́pọ̀ bọ̀lù ó ní nǹkan àǹfààní tí ó fi fọ́ọ̀mù ènìyàn ó di wa ó ní ìgbà sọ̀rọ̀ àbúrò tó ní mo ń rán ọmọ ènìyàn gan fún apá àgbo ó ti ń lọ pẹ̀lú ìdíkọ́ àmì ẹ̀yìn ó ní nǹkan tí ń ṣe tí bá wà àwọn ọdún òfin nígbà níbẹ̀ tẹ́ bá rí gbé lọ sí ìgbà kàmínà àbí ìkọ́ni kàmínà ló gbé wọn ló gbé lọ sí àwọn ìgbà lẹ́jà àbí ìgbà ó gbé lọ sí ìtìkù tí bá dé tìkù ẹ̀lẹ́rì dọ̀tí ẹ̀ tàwọn. ìjọ yẹn ó ti mẹ́rìkì rẹ̀ jọmọ gbẹ́dọ̀ ó ti yọ ìgbọ́ mi yẹn ògbọ́nà yẹn ga ìgbọ́nà ọkọ̀ ti ó ga jù. àwa lè máa wò pé a ah, sí Kaduna yẹn mọ̀ bí ọmọ two hundred and eighty kilos kí ẹ bá wo ògbọ́lọ̀ tó tẹ́lẹ̀ tsunami àbí kìtìkì tẹ́lẹ̀ nígbàgbà ìfẹ́ yìí ní ọ̀rọ̀ ten years ago tsunami àbí kìtìkì tẹ́lẹ̀ wọ́n ní láàrin five minutes ó ìrìn àjò eight fifty kilos ó nìyẹn ó ti bẹ̀rẹ̀ ya láàrin five minutes ó bẹ̀rẹ̀ ìrìn àjò eight hundred kilos ó ti bẹ̀rẹ̀ ya wọ́n yìí wọ́n bẹ̀rẹ̀ ìjà jù káàrọ̀ fún jíra yìí wọ́n ti bẹ̀rẹ̀ ya kí n ẹ ẹ ẹ akọ̀rẹ́ ìdàrí akọ̀rẹ́ ìdàrí àbíkọ̀ ni àwọn tàbí wọ́n là àwọn ọmọ àfihàn ìhàn ìwò àwọn ilé ńlá sì wò níbi pípa lè gbé àwọn ilé ńlá tó wà. wọ́n ti yé wa ògùn ọlọ́run ọba yẹn ọgá títí nìyẹn ga jù ọlọ́run ọba kó máa sàánù wa ni. wọ́n á lè kún sáà bẹ̀rẹ̀. ẹ adam ń fi ọlá àlẹ́bí muhammed lálùsílà fọ̀rọ̀ tó ti rí pé ó ti wà hmm. ọ̀rọ̀ wọn náà ni wọ́n ní ẹwà ọ̀rọ̀ yẹn ló ta ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà tó wà pé ọlọ́ọ̀ ni wà á dẹ́mà ọkùnrin ìyàwó ẹ̀ máa dúró àgbàgbé náà ọkùnrin bá mi arábìnrin à léèjì ẹ̀ máa jẹun jẹun yìí fẹ́ ti fẹ́ wọ́n la bá a rí ti jẹrà ọ̀nà mẹ́tẹ̀ẹ́ yóò ṣètọ́ọ̀nù lórí ibú wọ́n bá tàn wọ́n jẹ ní ọ̀rẹ́ jẹ́ ìṣògì yẹn ìmọ̀lẹ̀ sọ̀rọ̀ ara wọn nípa ìgbó owó wọn ìmọ̀lẹ̀ yẹn kíkọ́ ni wọ́n bá tẹ̀ dá rí láti fi bo owó ara wọn. ọlọ́wọ́ bá ní tẹ̀láka ádámà mi rọ́bí kalmat ádámà wa kọjá àwọn gbúrò nǹkan tó lọ́wọ́ bá tó dùn. فقال وعدهم أتعاون قلت بايك ربنا ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لكننا نخاف الضمات ولو تصف واتعامة عمامة واني الإكرام دي سراء واني لما خلق الله عادما هو أحلى من الشجرة ذاتي ولون ذا عادما واقول عاجل انه قال اللهم اكرمني بجاي محمد ولو با انت ولا النبي محمد فرجيني فقال الله سبحانه وتعالى ولو عبد كيف عرفت من محمد كي تلو تبتكن دي محمد تاسي وان يا الله ولو لما خلقتني تبتكني الفات عرافي الى عرشك وادلوك قريب سكي سبري اخرى كيري ورعيك مكتوبا ما نقول في لا اله الا الله محمد رسول الله قلت لا كنت بجابة فعرفت أنه لا لا أحد أعظم من من منك مما جعلته ما اسمه ما اسمك ما يقول لك أنت بدوري بين توفي قريق أبدا قريق أنت يقول أنا أصبت من فريجه أصبت في فريجي ربنا ظلمنا أنفسنا wọ́n máa sọ ẹ wọ́n ti wọ́n ti wọ́n yóò nífẹ̀ẹ́ ìdíbì ìdíbì ọdí ẹyin tó àwọn yẹn láàmú ọlọ́run bá gan sọ bẹ́ẹ̀ fún ṣíṣe sọ fún dálí kàlùkì tó kí ni dárí ìbẹ̀sì ọlọ́run sọ bá ọ sọ àgbà tí ìgbàwà ádámà àti ìyàwó ẹ̀ tí wọ́n ṣe ká sọ fún wa wọn ni ó ní bìjáì muhammadu ó ní ṣe wa obìnrin nìyẹn ọlọ́run kún mú dá àfọ̀rọ̀ yìí wa ọlọ́run kún dá àfọ̀rọ̀ yìí wa wa alaikum salaam tẹ̀lé